aláròye máa wí o. mo ṣetán láti jẹ ọba gbogbo onífújì pátá Ṣínà Àkànní ló sọ bẹ́ẹ̀ ọ̀kan lára àwọn àgbà òǹkọrin fújì ilẹ̀ wa Sir Ṣínà Àkànní ti ní òun lọ bá kàn lẹ́yìn tí Barrister ti kú ọba tuntun ló tún dé yìí gẹ́gẹ́ bí Àkànní ṣe ṣèlérí pé òun yóò tẹsẹ̀ bọ bàtà tí Alhaji Síkírù Àyìndé Barrister bọ́ kalẹ̀ Sheila Akànnì ti kéde pé òun ti ṣetán láti gba ipò tó tọ́ sóun gẹ́gẹ́ bí aṣíwájú àti olórí gbogbo onífújì káàfàtà nínú àtẹ̀jáde kan tó ṣẹ̀ṣẹ̀ fi síta ní ọkùnrin olórin tí Barrister fi jẹ ààrẹ fújì nígbà ayé ẹ̀ yìí ti fi èròǹgbà rẹ̀ hàn láti dipò ọ̀gá pátápátá mú bẹ́ẹ̀ ló rọ gbogbo onífújì yòókù pé kí wọ́n fààyè sílẹ̀ fóun láti di ọba fújì ní tìlé toko Àkànní ní òdú lòun òun kì í ṣe àìmọ̀fólóko gbogbo olólùfẹ́ fújì àti pé ààrẹ tí bàrúsàtì fi òun jẹ yìí fìdí ẹ̀ múlẹ̀ pé òun tó aṣáájú ṣe àti nítorí àwọn orin aládùn tóun ń gbé jáde ló ṣe fòun jẹ ó ní nítorí ìgbàgbọ́ tí Barrister ní nínú òun bí ẹnu òun ṣe tú ọ̀rọ̀ tóun sì mọ iṣẹ́ àwọn yìí dojú ló jẹ́ kí wọ́n gbé adé lé òun lórí gẹ́gẹ́ bí ààrẹ gbogbo ní fújì láti lè mú ẹsẹ̀ eré fújì rinlẹ̀ sí i àti láti túbọ̀ máa gbé ògo rẹ̀ ga. ọkùnrin olórin tí wọ́n ń pè ní Arówóoyìn náà sọ báyìí pé nítorí bí Barrister ṣe ti jàn án lóǹtẹ̀ yìí ti mú kí Àkànní wà nípò pàtàkì lágboolé fújì èyí náà ló sì sọ di aláṣẹ àti ẹni pàtàkì láàrin àwọn onífújì ẹgbẹ́ àtàwọn olólùfẹ́ ẹ̀ eré fújì ti ń wọnú ìgbà ọ̀tun lọ èyí tí Ṣínà Àkànní fún rẹ̀ yóò máa jẹ́ adarí fún pẹ̀lú ọgbọ́n àti òye ló fi sọ fáwọn ẹgbẹ́ pé kí wọ́n sún fóun èyí túmọ̀ sí pé òun gan alára ti ṣetán láti gba ipò ìṣàkóso fún àìmọye ọdún ògbóǹtarìgì àti aṣíwájú ni Àkànní jẹ́ níbi káṣeré fújì níbi kákọ fújì gangan mọ́ orin ìgbàlódé tí ó sì ti ń tipasẹ̀ èyí kó àwọn olólùfẹ́ rẹ̀ jẹ látọdúnmọdún títí àkókò tá a wà yìí ọ̀nà àrà ọ̀tọ̀ tó ń gbà ṣeré ohun tó ń yàtọ̀ tó sì dùn létí pẹ̀lú gbogbo àtinúdá ìgbàlódé ti mú kí ó dá yàtọ̀ gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó ń sún eré fújì síwájú. fún àkànní eléyìí kì í ṣe ọ̀rọ̀ pé ó ń ṣe ètò ìdarí nìkan àmọ́ láti bọ̀wọ̀ fún ipa tí dókítà síkírù àyìndé barrister fi lélẹ̀ àti láti rí i dájú pé orin fújì ń gòkè sí tó sì tún jẹ́ ìmísí àti ohun tó lè mú àwọn èèyàn tó ń gbọ́ nílẹ̀ nàìjíríà káàkiri àgbáyé lọ́kàn gidigidi oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn ti ń sọ lórí ọ̀rọ̀ yìí pàápàá lórí ayélujára nígbà táwọn kan ń lùlù àtìlẹ́yìn máa jónìṣó fún àkànní tí wọ́n ní àgbà òǹkọrin tó pé lórí tí ipò náà sì tọ́ sí ni ọ̀pọ̀lọpọ̀ ló ní ọ̀yà lọkùnrin náà wọ́n ní ó ń ni nítorí kò sí ipò ọba tàbí olórí kankan tó fẹ́ dì mú nígbà tí alhaji kọ́láwọlé àyìnlá kọ̀lìntì sì wà láyé tí alhaji wàsíù àyìndé k1 wà níbẹ̀ táwọn bíi saheed òṣùpá náà sì ń bẹ pẹ̀lú. mọ̀nísọ́lá sàká ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún aláròye online television.